أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة أبرأت تما القرآن بل ورقى ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kó do ẹni tó ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dìjọ gbẹdẹ kìyàmà ọlọ́run ọba ń dojú ọ̀rọ̀ kọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sì tún jẹ́ ẹ̀kọ́ fún àwa tí a tẹ̀lé látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbàtí Abdullahi bunu Ummi Maktum tó wá bá anabiwa muhammad sallallahu alaihi wasallam abdullahi bunu ummi maktum afọ́jú ni nínú àwọn sọ̀hábà ó padà jọ kan nínú àwọn tó ń pèrún bí bilal bó ṣe jẹ́ apèrún abdullahi bunu ummi maktum ó náà máa ń pèrún òun ló wá bá òjíṣẹ́ ọlọ́run nígbà táwọn èèyàn kanrin kanrin tí ànábì ń tàn mọ́ gbígba islam wọn bóyá ọlọ́run lè fi gbígba islam wọn ó lè fi ran ẹ̀sìn lọ́wọ́ gẹ́gẹ́ bí tọmọnìyàn tànábì ń rò ànábì wá dojú kọ àwọn èèyàn kànrìnkànrìn yìí bóyá ọlọ́run lè kádàra gbígba islam wọn kíyẹn lè bu iyì kún ẹ̀sìn abdullahi ibn umi maktum afọ́jú ni èèyàn yẹpẹrẹ ni ó sì ti jẹ́ mùsùlùmí òun wá bá òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú àníyàn wípé àwọn nǹkan kan ń bẹ tí ò yé òun nínú ẹ̀sìn tóun tún fẹ́ kánẹ́bí òun ṣàlàyé ẹ̀ ìgbà tó wá dé tó ń wo bá nàbì ànábì kọ̀ yìí sí kó bá lè dojú kọ àwọn tí ń bá sọ̀rọ̀ tó jáwọn èèyàn ńlá ṣùgbọ́n ọlọ́run ọba tó dá wa ọba tí tó lágbára ni ọba tí èyàn ò gbúdọ̀ fọkàn balẹ̀ lérí ní tó lè ṣe ni nínú ẹ̀kọ́ tó ń bẹ ń bẹ jàmá àìmọ́dá Abdullahi ibn Ummi Maktum lóhùn tánàbí ò dá lóhùn ṣé torí pánàbí fẹ́ tajà ni ṣé torí pé owó kan fẹ́ wọlé ni là torí àníyàn dáwà náà ni pé ah, àwọn èèyàn wọ̀nyí tán jẹ́ èèyàn ńlá yìí bóyá táwọn lè bá tún gba Islam ó tún lè mú lọ síwájú bẹ́sìn ìtànàbí ò fi dá lónìí ẹ kíyèsí dáadáa àníyàn tọlọ́run tẹ̀sìn náà lànàbí ní kìí sàníyàn táyé ṣùgbọ́n nu wípé Abdullahi ibn Maktum ó rí ìtànàbí ṣe sí yẹn ó da omi tútù sí lẹ́nu òun rò pé bóyá látara pé òun jẹ́ òun jẹ́ èèyàn pàtàkì ní òjá náà bí ó kàún sí bóyá torí pé òun ò jámọ̀ nǹkan kan lànàbí ò fi dán lóhùn lànàbí fi dojúkọ àwọn tó jẹ́ èèyàn ńlá nítorí ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́run sì sọ odidi súra yìí àwọn àyà ti bẹ̀rẹ̀ yìí ọlọ́run sọ kalẹ̀ ọlọ́run ọba fi jẹ́ kó yé wa wípé abasa wa tawalla. abasa wa tawalla. ọlọ́run ọba ni ó fajúro wa tawalla ó sì pẹ̀yìn dà. nígbà tarakùnrin afọ́jú náà al-a'ma alifu alamu afọ́jú tá a ti mọ̀ lil ahad ọ̀nà ni abdullahi ọmọ umu maktum nígbà tó wá bá nàbí ànábì fajúro eh, yà á bá àwọn èèyàn tó eh, ẹnu tá ànábì ṣe yẹn kì í sì ṣe pa níyàn pé ànábì fẹ́ gbowó sápò kì í ṣe pa níyàn wípé ànábì ń wá nǹkan ayé kankan torí ẹ̀sìn náà lànábì ò dá lóhùn jama tibẹ̀ yẹn kíyè sára ìyẹn máa ṣe tọ́lọ́ nígbà míì kéèyàn tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí ní tó fi ọlọ́kàn balẹ̀ pọ́lọ́run ti gbà á ó ṣeé ṣe kó ṣe pé níbi tó ti ń ṣe yẹn àwọn ìṣesí kan ti wáyé tó sì ti sọ ọ́ dẹni ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́ lérí ẹ̀ èyí tànàbì ṣe níjọ́ náà kì í ṣe pé torí owó kì í ṣe pé torí pé ó fẹ́ gbowó mo fẹ́ ká ronú sínú tọ̀ yẹn kì í ṣe pé torí business lànàbì ò fi dá lóhùn torí ẹ̀sìn náà ni torí dáwà ni ṣùgbọ́n tànàbì ṣe yẹn ọlọ́run torí ẹ̀ bá nàbì la àìwá mọ ìrìn téèyàn máa ń rìn níjọ́ míì tẹ́lómi ó sì wọ́ títí tí ó sì fẹ́ máa sunkún látara pé wọ́n ọlọ́run á ah, lágbájá ó sì ń rìn báyìí torí pé ó ti mọ̀ pé mi ò sì lẹ́sẹ̀ yóò sì mọ kan ìbànújẹ́ látara tiẹ̀ èyàn awọsọ míì níjọ́ míì ẹlòmíì á sì mọ sọ pé ah ọlọ́run kò ní tó ń ṣe wá rí báyìí yóò sì tún máa ṣe lọ́hún látara tiẹ̀ èyàn á lu ọkọ̀ míì níjọ́ míì ẹlòmíràn pé ẹ wò nǹkan bó ṣe wá lọ nìyẹn kéèyàn má ronú wípé mi ò ṣẹ lọ́hún àwọn abala mi ń bẹ ta ti ń ṣẹ lọ́hún tá a mọ̀ àwọn abala mi kódà tó fi dé rí ọ̀rọ̀ sísọ èèyàn sọ̀rọ̀ míì níjọ́ míì ó sì ti gún àwọn ó ti kan àwọn èèyàn míì légbò tẹlẹmí ó padà lọ́mọ banújẹ́ ìwọ ní mọ̀ níbi wọ́n ṣe sọ̀rọ̀ ó sì lè má jẹ́ pàníyàn pò fẹ́ bu ni ó sì lè má jẹ́ pàníyàn pò fẹ́ dọ́gbẹ́ sínú ẹ̀mí ẹ̀ ni wọ́n ń sọ ti ẹni ṣùgbọ́n lásìkò táwa wà yìí wà yìí ò sọ̀kalẹ̀ mọ́ jẹ́ wà yìí bá tún sọ̀kalẹ̀ ni ọlọ́run ò ti dọ́pọ̀lọpọ̀ wa lákẹ́ àwọn ìṣesí kọ̀ọ̀kan tá à ń ṣe táwa sì ń fọkàn balẹ̀ pé tọ́lọ náà là ń ṣe ẹgbẹ́ táwa náà sì ń lérò wípé tọ́lọ náà là ń ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pé ntànẹ́bí ṣe níjọ́ náà tọ́lọ́n lànẹ́bí ń ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run tún sọ fún wípé abasa watawala ànẹ́bí ó fajúro watawala ó sì tún pẹ̀yìn dà. nígbà tọkùnrin afọ́jú náà tó dé wá ba ìyẹn Abdullahi ọmọ Ummi Maktum. وما يدريك لعله يزكى ọlọ́ni rẹ̀ ànábì ta ló fi mọ̀ ọ́ bó ló ṣe mọ̀ làálàhù yẹzẹkà bóyá nǹkan ni ó gba wá sí ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ àwọn tó lọ bá yẹn ta ló sọ fún ọ pé wọ́n gbà ta ló sì fi yọ wípé abdullahi mumagutum òǹgàn kọ́ ló mọ̀ ju àwọn tó lọ bá lọ subhanallah ọlọ́njẹ́ kó yí wa ń bẹ̀ yẹn wípé ọlọ́run nìkan lágbára ìjánabi ọlọ́run ọba kò súnmọ́ títóbi ọlọ́run ànábi ọlọ́run ó dúró láàyè ìjánabi èèyàn ọlọ́run ọba lọ́gá gbogbo wa ọlọ́run ọba fi yẹn wa ń bẹ̀ yẹn wípé bá ń ro nǹkan kan bí ò bá dọ́gba papọ̀ ọba ti rá ní torí pé ní ibẹ̀ lóore wà fàgbéga tẹ̀sìn ni kì í ṣe fún àgbéga personality ànábì ànábì òru bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́n fẹ́ dé òye wípé ìwọ kọ́ ló gbẹ́sìn ga ẹni tí ó rìn ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run ló mọ̀ ìgbà mi ń bẹ ẹ máa dààmú lórí ẹlòmíì ẹ sáfẹ́ kó ṣe tọ́lọ́hún ẹ fẹ́ ṣe tó ṣe tọ́lọ́hún kàkà kó ṣe tọ́lọ́hún yóò lòdì sí tọ́lọ́hún ni èèyàn wa máa ṣe wá sínú mọ́ṣáláṣí àwọn tẹ́ dojúkọ tẹ́ ń bá sọ̀rọ̀ gan ọ̀rọ̀ ò ní ṣe wọ́n láǹfààní ẹni tí wọ́n á ń rékọjá ń títì tó ń kàn gbọ́ wá sí lórí máìkì spíkà ló ti gbọ́ òun lọ̀rọ̀ ó sì wá sí láǹfààní èèyàn á ṣe wá sí báyìí ẹni tó dojúkọ yẹn gan ó lè má ṣe láǹfààní ṣùgbọ́n ẹnìkan wá rékọ́dì ẹ̀ sórí sẹ́ẹ̀tì ó wá mú lọ sékòó àbó mú lọ sí kútọ́nú ibi tó ti wá ń gbọ́ lẹ́nìkan àfẹ́ ìdákùn ẹ̀jẹ̀ ń gba kínní àkínní àfọ́ àwọn ọ̀rọ̀ kan ẹ̀ ìmọ̀ ló mọ̀ sí wà ẹ̀ṣá fún ẹ̀jẹ̀ òun ó gbà èyí ń wá ní wáàsí yẹn wá lọ ṣe láǹfààní láàfin mọ̀ pé dáwà dáwà tó rọ̀bà níyà ni methodology kọ́lá ayé fi gbẹ̀sìn mo gbọ́n tán mo mọ̀ tán kọ́lá àwọn èèyàn fi ṣe tán lọ́hún ẹ̀rí pé method táwa ń lò ló ti káwọn èèyàn gba Islam lọ́wọ́ wa irọ́ níjẹ́ bẹ́ẹ̀ ká ṣe bọ́lọ́hún ọba ṣe ní ká ṣe gbígbà òun ló tá a bá ti ṣe bó ṣe ní ká ṣe yóò san wa lẹ́san wọ́n gbà òun ò gbà àwọn ládàá ṣùgbọ́n gbígbà yẹn kò sí lọ́wọ́ tiwa ọwọ́ Ọlọ́run ọba ló wà odidi ànábì Ọlọ́run tó lọ́wọ́ bá ránṣẹ́ gan lọ́wọ́ ọba correct níbí Ọlọ́run ọba ni wà máa yóò dèrè kálá Allahu yazaka. Ọlọ́run ọba ni wà máa yóò dèrè ká ta ló fi mọ́ bóòlù rẹ̀ ànábì ṣe mọ̀ ṣé mo ti sọ fún ọ ni la'allahu yazakka ó mà ṣe é ṣe kó ṣe pé abdullahi mu maktum ó mọ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ yẹn ó fẹ́ lò láti fi túnra rẹ̀ ṣe ni ju àwọn tó dojú kọ lọ. àwọn yàgbàgbẹ́rù fatanfàáwò dìkọ́. ó mà ṣe é ṣe kó ṣe wípé yàgbàgbẹ́rù òun ni ó gbà wá sí gbogbo àwọn tó lọ ń bá sọ̀rọ̀ yẹn wọ́n lè má gbà afọ́jú torí yẹn ó ṣe pé ó lè jẹ́kùn ni ó gbà wá sí ìwọ lè máa rò pé kò lówó lọ́wọ́ lè máa rò pé kò nípò bóyá wàá sí tọ́gbọ́ lẹ́nu rẹ ọlọ́run lọ́mọ iye àwọn èèyàn tí ó tara tiẹ̀ mọ́nà láàfin máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run kó wọlá ti tóbi rẹ̀ kọ́ mọ̀ sí gbogbo alólòsì. ṣùgbọ́n lé ẹ̀kọ́ ti kéwú téèyàn ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò gbúdọ̀ compete pẹ̀lú iléèwé nípa owó pẹ́ iléèwé wọ́n hundred thousand ẹ bá ti lọ ilé kí ó náà yóò máa san hundred thousand lóṣù ah kí ló dé ilé kéwú lẹ́ẹ̀fì máa rí wípé ńgbà wọn bá wá ń gba two hundred and fifty thousand nílé kéwú ọmọ mẹ̀kúnnù bíi tiwa yìí kò nílé lọ́bẹ̀ abẹ́ẹ̀kọ́ àwọn ọmọ ministers àwọn ọmọ commissioners àwọn èèyàn ńláńláńlá báwọn làwọn ọmọ wọn máa lọ ọbẹ̀ ọmọ kọmíṣánná mélòó ló wá kùránì tán ló wá lọ sí fíléèjì ní lọ́nkọ́ àwọn èèyàn kùránì ẹ tọ́ka sí yóò kàn máa fi ṣe fáàrí wípé àwọn ọmọ mi mẹ́wàá náà ha kùránì bọ́n bá ti ń parí bóyá London ni wọ́n lọ kódà gbàjọba fi ti London ó ti gbàgbé ewu kùránì tó kò ráàyè mùrọ́jà mọ́ ṣùgbọ́n máa mẹ̀kúnnù bí èmi bí rẹ lèyìn ó wà á lọ wá kùránì ó yá àláyá lọ́jọ́ kò ń bẹ̀ lọ́mọ àfáàdùn àwọn èèyàn ní kùránì ni ó sì lọ òun ni ó lọ bẹ̀ láàfi ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àtàjókè ká lọ́mọ olówó kan ni wọ́n á lè wá ń bì ẹ wá wo àwọn kan sàǹfààní lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tán jókòó yìí tọ́bọ̀ wá ṣe wípé ojú àwọn olówó ah táwọn olówó bá gba Islam ìyẹn gan ni yóò fi wà ń bẹ èwo ló wá ṣiṣẹ́ ló fi jẹ́ pé àwọn àpẹẹrẹ ó pọ̀ àwọn olówó ńlá ní òun lẹ́sẹ̀ mọ irú bí báyìí at least lẹ́bàá irú school báyìí torí àwọn ọmọ olówó tá a fẹ́ kán wá síbí èsì gbúdọ̀ wà ń bí nígbà èsì yìí bá ti wọlé tán ọmọ ẹ̀kúnnù ò ní lè sanwó mọ́ ó sì ń ṣe é fewé mọ́ báyìí tí èsì yìí bá ti wà ní gbogbo àfi tó bá pé tá a bá fi èsì yẹn sí á subsidize ẹ̀ débi pé ọmọ mẹ̀kúnnù náà yóò lè kó àmọ́ tí èsì bá ti ń tóbi mẹ́wàá owó la fi ra ac lórí owó ilé ẹ̀kọ́ yẹn náà láti yọ alẹ́ táìsì mọ́ gbogbo gànà kì í sàrámù tẹ́ ẹ bá ti lè subsidize ẹ̀ tí ò affect owó ṣùgbọ́n bá ti di pé yóò padà wá affect owó ta wá rò àwọn ọmọ èèyàn gidi kọ́mọ ọmọ mẹ̀kúnnù ò ní lè wá mọ́ ọmọ èèyàn gidi mélòó ló wá kẹ́kọ̀ọ́ kéwú tó fi ń wúlò ẹ tọ́ka sí ẹ a ní di kan ẹnìkan kọ́ máa bá akọ́ máa ń kíw bìtẹ́ láàrin asiri sí ṣẹ́gun ọmọ mẹ̀kúnnù kan nídìí kan tí ó máa ṣe fún wọn ọmọ mẹ̀kúnnù ni ọ̀jẹ̀ ọmọ olówó yóò ní èlò fún òun ti rí ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ jẹ́ kí gbogbo wa ká ronú dáadáa lórí dáwà wa lérí gbogbo nǹkan tá a bá ń ìgbà mi ń bẹ ibi tó rò pé yóò ti wúlò ó lè mọ́ wúlò ń bẹ ẹ wá wo àwọn tó ń ṣe nẹ́ṣúrù ìmọ̀ ẹ̀sìn lẹ́nì ẹ wọ àwọn tó ṣe nẹ́ṣúrù ìsìláàmù gan nínú àwọn ọ̀dọ́ sọmọ olówó ni wọ́n sọmọ olówó ni wọ́n ọlọ́run lọ́mọ iye gbó tẹ́lómi ìforí já ẹ ojú ti ya ẹ̀gìnì kan fíléèjì kan tún ya ẹ̀gìnì kọ́ bá sọmọ olówó ni kò ní í jó jáde ẹ wà lọ́mọ sunú fíléèjì ẹ rúra da níbo ẹ̀fọn jẹ́ ẹ̀ ọlọ́run bá fi sọ fún anabi sallallahu alayhi wa sallam báwa náà ṣe rò ń là nábì náà rò ọlọ́run bá fi sọ fún anabi níjọ́ náà wípé rẹ̀ anabi wà máa yóò dèrè kálá aláwo yẹ zaka. wà máa yóò dèrè kálá aláwo yẹ zaka. ṣé túmọ̀ ń ta wá wí ni pé kọ́lọ́run kó ṣe wá lólòsì kì í ṣe túmọ̀ ẹ́ o kábẹ́ lọ kọ́lọ́run mọ̀ ṣe wá lólòsì kọ́lọ́hún kó ṣe wá lọ́lọ́rọ̀ ah. ṣùgbọ́n ìjọlọ́rọ̀ wa kó jẹ́ wípé bá a ṣe ní tó náà làwọn èèyàn ó ṣe gbádùn wa tó bó ṣe yẹ kó rí nìyẹn bá a ṣe ní tóun náà ni káwọn èèyàn ó ṣe ṣàǹfààní tó ojú tí mùsùlùmí ó fi wò nìyẹn wa ma yudrika la'allahu yazakka. wa ma yudrika la'allahu yazakka. naam. أو يذكر فتنفعه الذكرى أو يذكر فتنفعه الذكرى ọlọ́run ọba ní أو يذكر ó sì ṣe ìwọ wa mọ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ wípé Abdullahi ọmọ Umu Maktum ó ní ó gbà wá sí fatanfa'u dhikra tí wàá ṣe wàá ṣe láǹfààní jòlówó lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ti jẹun tí wọ́n ti yó tó ìpé wọn ló ṣẹ̀ṣẹ̀ lọ ń bá wọn àwọn kọ́nà wá bá ọ. àwọn lọ wá gbájúmọ́ wọ́n ní àáfà ẹ dákun ẹ mọ bá wa kọ́ mọ́ ń kéwọ́nù mọ́sálásí orí òsáyè bàbá olówó kan wá sọ wípé láàrin mọ́gíríbí àti ìṣáì wá máa bó ń kọ́ mọ́ òun lóṣooṣù òun ó máa fún ọ ní twenty thousand naira wá mi ṣe kankan. bọ́ ọba ti wá débẹ̀ wọn ni àfẹ́ ṣe sùúrù náà àwọn máa ń fíìmù lọ́wọ́ wọn a sì gbé bisikíìtì sí ọ níwájú wọn a fi díríǹkì sí àfẹ́ ẹ̀yin ti ọba wa ṣe pé ni àfa ọmọ ara wọn ò kéwú lónìí àwáyé bẹ́ẹ̀ ara lè twenty thousand bẹ́ẹ̀ sì làwọn tó ń sá fún mọ́sálásí yẹn wà máa yúdírí kàlà aláwò yẹ zaka. ọ̀rẹ́ yúdírí kàlà aláwò yẹ zaka. gbogbo àfáà lọ́fẹ́ máa gbé kó lọ́fẹ́ máa gbá Abuja gbogbo àfáà lọ́fẹ́ máa gbé Port Harcourt kò sá àfáà tó fẹ́ gbé fíléèjì kò sí wà nìkan ọyọ ọdún bẹ́ẹ̀ la lọ Saudi nìkan bọ́ bá wá dé náà bí Abuja náà ni ó máa wáyé sí naam àtọ̀ adìẹ tó ti jẹ lọ́kùn sí ibi tí ó ti máa rí gbogbo nǹkan yẹn náà ni ó tún máa wá ó lè lọ́ọ́ máa ṣèmọ́mùlé olówó kan ó sì dá báyìí jamaa ẹ jẹ́ ká ronú púpọ̀ èyí tá à ń sọ yìí o ẹ má ṣì gbọ́ o kì í ṣe wípé ẹni tó dọ́lówó náà kì í ṣe pé kò bùkátà sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n tá a bá ti wá ń wò wọ́n ìjókòó mi ń bẹ kódà nínú tí wọ́n fi gbẹ́jọ kó yẹn ká ah bẹ́ẹ̀ bá débẹ̀ program yẹn báyìí mọ́tò sùn lọ ni àwọn èèyàn gidi náà wà ń bẹ̀ eh, eh. ṣé ẹ wá ní kọ́rọ̀ òye wọn sì bá rí wọn sọ̀rọ̀ wá yé wọn sọ̀rọ̀ wá yé wọn ọ̀rọ̀ òye wọn ọkọ̀ tán fẹ́ lọ wò yẹn náà ni wọ́n lọ wò ń bẹ̀ ọlọ́run ọba fi sọ fáànù náà bí òjíṣẹ́ ọlọ́run وما يدريك لعله يزكى ومن استغنى فأنت له تصدى أما من استغنى فأنت له تصدى ẹlẹ́dàá a máa sọ fún wa pé àfa ìpínlẹ̀ ìṣe lákùnrin ìpínlẹ̀ ìjókòó ah àwọn yẹn nídìí yín níbi báyìí ó sì wá jẹ́ níbi báyìí ṣé ibi dáwọ̀ àrí dáwà ṣe ń bẹ̀ wàláà bẹ́ẹ̀yàn ń bẹ nínú oko nínú village tó bá fi ìkìláàsì kún tó ń ṣe ẹni tí ń bẹ lamẹ́ríkà ó sì máa gbúrò rẹ̀ wọ́n mọ̀ ní àwọn òrírí o ṣùgbọ́n àwọn ń gbúrò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ńláńláńláńlá tá ń gbúrò wọn ẹlòmíì fíléèjì ni ló gbé kò jáde ńbẹ̀ tó fi kú síbẹ̀ ṣùgbọ́n lónìí àwa ń gbúrò wọn ní gbogbo àyè àfà àbáyé àfà àbáyé kò sì jáde kó nu fíléèjì yẹn ọlọ́run ọba wà níyàn lórí gbogbo iṣẹ́ tọmọnìyàn bá ń ṣe wàhámà mẹ́nísítà gínà ọlọ́wọ́n bá nìkan ẹ̀rá àwọn tó ti rọrọ̀ tí wọ́n ti tó tán. àwọn ló wá dojúkọ àwọn ló gbájúmọ́. kí ni tó fi mọ̀ rẹ̀ ànábì páwọn ẹni yẹn wọ́n jẹ́ ní mímọ́ bó ló ṣe mọ̀ bẹ́ẹ̀. Wa من جاءك يسعى wà nẹ́bí o wá rí ni àwọn tó pọ̀ ẹni tó pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá bá ọ kì í ṣe pé wọ́n ló bọ́ òun ló wá bá ọ ìrẹ́ ìyẹn Abdullahi ọmọ Ummu Maktum anẹ́bí ni kò rí ẹni tó sáré ẹni tí o bá ní ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ ní ṣe láńkáláńká tọ́ alábẹ anẹ́bí ni kò rẹ́ni tó wá tó tọ ìmọ̀ wá àjẹyẹ sàn. kó rẹ́ni tó pọ́n ìmọ̀lé tó wá sáré tọ ìmọ̀ wá. olọ́mọ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀rí kókó ọ̀rọ̀ ló fi jẹ́ pé àáfàá tiẹ̀ máa gbé wáàsí lọ máa báwọn èèyàn nu lé ni máa gbé kéwú lọ báwọn èèyàn bóun ní àtúnyìn náà bá tiẹ̀ nírú àwọn èèyàn mẹ́ta bẹ́ẹ̀ tó lọ kọ́ ọmọ wọn kéwú ní òpin ọ̀sẹ̀ èyàn kéko àfẹ́ ah mo tún níbi kan mo ti kọ́ ọmọ wọn kéwú just thirty minutes péré náà sọ́wọ́ àyọ ẹ̀kọ́ bá má yé wọn èmi kí n tó gbowó tèmi lóṣù ni. wà á máa máa ń já kàyà nínú nínú ọ̀rọ̀ àwọn nínú ìṣesẹ́ àwọn sálàf ọ̀kan nínú àwọn sálàf khalifa àsìkò rẹ̀ ó ní òun fẹ́ kó wá máa kọ́ ọmọ òun afáàyí mọ́sálásí onímọ́sálásí ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó lóun wá nífẹ̀ẹ́ kó wá máa bóun kọ́ ọmọ khalifa ọmọ president kó wá máa bóun kọ́ lẹ́kọ̀ọ́ nínú ilé láàfin òun àfáà ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa ti yín náà ní àlàkọ́ ẹ jẹ́ kó náà máa wá mọ́sáàsì kó náà wá jókòó pẹ̀lú àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n kẹ́kọ̀ọ́ torí wípé tá a bá gbé ẹ̀kọ́ yẹn wá sílé yín àwọn ọmọ mẹ̀kúnnù ò ní lè wọ ààfin ọmọ yín nìkan ni ó ṣàǹfààní ẹ wá wo iye ẹgbẹgbẹ̀rún àwọn tó ń ṣàǹfààní yóò padà dínà ẹ̀kọ́ tiwọn tọmọ tí yín bá wá ń wá kò dín nǹkan kan kù lára ẹ̀ tó bá sì fẹ́ wá kọ́mọ̀rẹ́ ti pò ń láyè ibi tó bá ti dé táyé bá kangun sí náà ní kó jòkó sí tó bá wá fẹ́ dóńdó ọmọ ọba ọmọ ọlọ́lá kó tèmọ̀ dé kó lè ráyè níwájú àwọn nǹkan wọ̀nyí náà làwọn ẹni ọlọ́run ọba tó ṣáájú ni wọ́n gbọ́yé ọlọ́run ọba fi ṣe wáàsí fáànàbì ọlọ́run ọba níṣẹ́ rẹ̀ mi tó tọ̀ ọ́ wá. ẹni tó wá bá ọ tó ń wá ìmọ̀ kiri tó fẹ́ mọ irú ẹni bẹ́ẹ̀ ló súnmọ́ kó tẹ̀lé tí wọ́n bá sọ fún torí pọ́ mọ̀ dààmú tó ń ṣe ẹlòmí wá ẹjọ ọfẹ rí àfẹ fẹ béèrè dájú wọn ń sùn lọ́wọ́ ń fẹ àlàmà á ṣe sùúrù ó wá ṣe sùúrù fún odidi wákàtí kan àbí wákàtí méjì nígbà àfáà tó wá jí bó sọ pé òun ti fẹ́ òun bọ̀ bí jẹ́ ń sọ ẹnìkan bá tún dé ọba tún dẹ́ nìyẹn lóhùn ẹnìyẹn wá ń lo bí wákàtí mẹ́rin kó tó padà wá rí wá ní kí wa amma man jaaka yasaca wa huwa yakhasha. wa amma man jaaka yasaca. ọlọ́wọ́ bá ní kò rẹ́ni tó bá ṣe láńkáláńká wá bá ọ ìyẹn abdullahi ọmọ umu maktum ọlọ́wọ́ bá jẹ́rìí sí khashiya rẹ̀ nítorí wípé ọlọ́wọ́ bá fi khashiya ó fi ròyìn àwọn ulama. إنما يخشى الله من عباده ìgbésẹ̀ tí abdullahi ọmọ ọmọ makitumu náà ń gbé ìgbésẹ̀ ẹni tó fẹ́ doni mímọ̀ ni lọ́lọ́wọ́n ọba fífi khashiya ròyìn ẹ̀ ọlọ́wọ́n ọba ní wàá máa máa ń jẹ́ àkàyà san wàá hùwà yà khasha ó ní ó dolùbẹ̀rù ọlọ́run torí pé ń wá mọ́. ṣùgbọ́n rẹ̀ ànábì ọkọ̀ ìrójú tayọ tiẹ̀ òrí náà rí talanga anihu ó ká ìrojú pẹ̀lú nǹkan míì ìntánẹ́bì ń ṣe yẹn láàwù lọ́lọ́run kà sí torí pé Ọlọ́run bá rí páwọn tánẹ́bì ń bá yẹn ọ̀rọ̀ yẹn ò lè wúlò fún wọn ọ̀rọ̀ tá a wá ń ni Ọlọ́run bá ní ani ẹni tó fẹ́ gbọ́rọ̀ fa ọwọ́ akọ́ àìrójú kúrò lọ́dọ̀ ẹni tó ní kan ṣe. jama bọ́gá èèyàn téèyàn bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún yàn èèyàn sọ pé èèyàn ti dáná abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá rí wípé ọ̀rọ̀ tá a sọ yẹn jìnnìjìnnì ti bá nàbì ẹ wá padà síbi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí dídojúkọ àwọn èèyàn ńlá yẹn sànàbì fẹ́ gbowó lọ́wọ́ wọn ni torí tọ́lọ́ náà lànàbì fi ń ṣe bẹ́ẹ̀ jìnnìjìnnì wá bẹ́mi ànàbì pé ah mo ti ṣẹlọ̀ mo ti ṣẹlọ̀ ọlọ́run bá wá fẹ́ ó fẹ́ fún ànàbì ní tẹ́sílíà ó fẹ́ fi lọ́kàn balẹ̀. kàlá ìnà ọlọ́run níra ànábì mọ́ banú jẹ́ mọ́ àbínú sí ọ èyí tá a sọ yìí wà sí la fi ṣe fún wa fi rán ọ létí ní tó bá dìgbà míì kó má ṣe bẹ́ẹ̀ mọ́ na bá a ṣe wá sọ yìí gbogbo ẹnikẹ́ni tó bá tún wá gbọ́ náà kó tara rẹ̀ gbá wá sí kó rántí tán lọ́hún kó mọ̀ pọ́lọ́wọ́n ọba ní fọ̀nà mọ́ kì í sọgbọ́n tiwa. fi sódò fi ń èyí tá a wá sọ yìí ọ̀rọ̀ tọlọ́run ọba ni ó ń bẹ nínú awẹ tírà kan tó kún fún àpọ́nlé lọ́dọ̀ tọlọ́run. tírà tó jẹ́ awẹ tírà tá a fi ń bá yín sọ̀rọ̀ ẹ ṣe alukur'an ní lawhil mahfuz ibẹ̀ lọ́lọ́run ọba ti mú wá ọlọ́run ọba tó gbé fi suhuf mukarrama nínú awẹ tírà kan tó jẹ́ ta lápọ́nlé òun náà ní lawhil mahfuz ibẹ̀ ni kuraani ti wá bal huwa kuraani majid fi lawhin mahfuz ọlọ́run ọba wa ní lawhin mahfuz yìí ibẹ̀ la wẹ tíra alukuraani ibẹ̀ la ti mú wá marfu àti mutọ́ngàrọ̀. marfu àti mutọ́ngàrọ̀. lawhin mahfuz awẹ tíra ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tayọ ọwọ́kọ́wọ́ ò lè débẹ̀ màrúfúwa tí ọlọ́wọ́n ọba gbéga púpọ̀ ọlọ́wọ́n ọba tún fọ́ ọmọ lọ́yìn màfú ọwọ́kọ́wọ́ ò lè débẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba kọ gbogbo alukurani pátá ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba ti mú wá kó tó gbé wá sí Baitul Izza láti Baitul Izza náà tí wọ́n mú wá fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba ní ààyè yìí mú tọ̀hárọ̀ ọlọ́wọ́n ọba sọ pé la yamassuhu illa al-mutahharun ibi tó wà yẹn ọwọ́ kọ́wọ́ lè débẹ̀ yálà nínú èèyàn ni àbínú àlìjẹnu hàtà tó dórí àwọn mọ̀lẹ́kà ọlọ́run ọba fi sáyé àpọ́nlé. àwọn ọlọ́run ọba agbé kùránì ga láti pìlẹ̀ nínú lọ́ọ̀lì mahfuz. ó wá ń bẹ àwọn ọwọ́ tó lè débẹ̀ òun náà ni ọwọ́ aidi sáfárọ̀ sáfárọ̀ ay al-malaika ọwọ́ àwọn màláíkà nìkan ló lè débẹ̀ tá a tún nínú àwọn màláíkà oní Jibril torí pé òun ní ó mọ̀ mú wá fún Ànábì sallallahu alaihi wasallam a pe àwọn màláíkà ní asáfárọ̀ ìtumọ̀ sáfárọ̀ látara sẹ̀fíìrù ambassadọ̀ ibẹ̀ ni sáfárọ̀ ló ti jáde torí àwọn màláíkà yẹn ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí agbódegbà àwọn ni wọ́n wá ń fún wa ní ntọ́lọ́wọ́n bá fẹ́ sọ fún wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ntí gọ́fìmẹ̀ntì nàìjíríà bá fẹ́ bá gọ́fìmẹ̀ntì saudi sọ ambassadọ nàìjíríà sí saudi òní ó máa sojú gọ́fìmẹ̀ntì nàìjíríà ní saudi arabia àwọn màláíkà ni wọ́n wá ń jẹ́sẹ̀ ọlọ́run fáwọn ànábì ọlọ́run ọba láàrin wa tó wá fi ń jẹ́sẹ̀ fún wa ìdí nìyẹn tá a fi pa àwọn màláíkà ní sáfárọ̀. bí a yẹ sáfárọ̀. quran ọwọ́ àwọn tó tún lè tẹ̀ ọwọ́ àlìjẹ́ náà lè tẹ̀ ọwọ́ àwọn màláíkà bí àìdí sáfárọ̀. bí àìdí sáfárọ̀. naam. kìrọ́mì ń bàrọ̀rọ̀. torí pé àwọn màláíkà tẹ́ rí kìrọ́mì ń bàrọ̀rọ̀ alápọ̀nlé ni wọ́n wọ́n tún jẹ́ ní ire albarọ̀rọ̀ wọ́n jẹ́ ní tó bẹ̀rù ọlọ́run wọ́n jẹ́ ní ire wọ́n jẹ́ ni tó ṣe pé dáadáa náà ni máa wù wọ́n ṣe wọn ò mọ ìdá ṣe àwọn nìkan ọlọ́run ọba fún nígbà láàyè bẹ́ẹ̀. ìrọ́bì ń bá rọ́rọ́ kùtìlá l'insanu ma akfara kùtìlá l'insanu ma níbẹ̀ yẹn òun náà ni lùínà l'insanu ibi dandan ọlọ́run ègún ọlọ́run kó máa bá àwọn ènìyàn kó máa bá àwọn ọmọ nìyàn kọ́tàláhùnmọ́lọ́hù ànẹ́ má sọ pé kọ́tàláhùnmọ́lọ́hù bẹ̀rẹ̀ sí ní bá wọn já ń kọ́tàláhùnmọ́lọ́hù ànẹ́ yóò fa kún ibi dandan ọlọ́run kó máa bá wọn kọ́tàlá ń bẹ̀yẹn lánàá ọlọ́run kùtìlà ìsánù ẹ̀ làánà ọlọ́run ọba kó máa bá gbogbo èèyàn mọ́ akífarọ̀ hóó mọ́ yẹn lè tàá jùbù ni mọ́ akífarọ̀ mọ́ lọ síjú mọ́ akífarọ̀ wípé aaa ọmọ èèyàn mọ̀ ìyá aláìmoore púpọ̀ ìtumọ̀ ẹ̀nìyẹn lè tàá jùbù mọ́ akífarọ̀ ibi dandan ọlọ́run kó máa báwọn ènìyàn látara wípé ah wọ́n ṣàìmoore sọ́lọ́run ọba púpọ̀ kí nìdí tá a fi ṣàìmoore ọlọ́run ó wàá kìpọ̀n rí wa táwa náà fi mọ̀ pé aláìmoore ni wá. ọlọ́run ọba ní ah ẹ mọ̀ sí aláìmoore púpọ̀ ẹ ronú ni ẹ wo ìpìlẹ̀ yín ni. ọlọ́run ní ẹ ronú síbi tá a ti dá yín ni kí ló fẹ́ fafáàrí ẹlòmíì àsìwò rẹ̀ tán bá ní ọlọ́wọ́n bá ní kó ṣe báyìí yóò lòun jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn kan bẹ tẹ bá tún fẹ́ ṣe wáàsí ẹ̀rọ ó tún mọ bàyàn àti sọ àwọn nǹkan kan níwájú wọn tó àwọn ò fẹ́ gbà yẹn ẹ̀dá ọlọ́run ọba sì ni ọlọ́run ọba ni mi ni àìṣe ẹni kọ́lá kọ́ hún ọlọ́run ọba ni ẹ̀rọ oníṣe orí yìí ò fapò ni mi ni àìṣe ẹni kọ́lá kọ́ ẹ̀rọ nù bí tá a ti dá yìí ni ọlọ́run ọba ni mi nù túfà tí kọ́lákọ́ àwọn ọlọ́run ọba adáyín látara àtọ̀ àtọ̀ adáyín látara in tó ń jáde nílé ìtọ̀ ilé ìtọ̀ méjì subhanallah sọ́tán ilé ìtọ̀ náà níbi tẹ́ ti jáde nìyẹn sọ́tán ọlọ́run ọba kì parí wa fún wa ọmọ àtọ̀ ọmọ ilé ìtọ̀ mi nótófà nótófà bí kún ṣe rí yẹn ikún tún lápọ́nlé ju nótófà lọ bí nǹkan ká bá jọ bí ikú tí bá ń bẹ̀rẹ̀ kí lélẹ̀ à ikún ni gba kí lélẹ̀ à nótófà spam ni à ah, ah, subhanallah ẹjọ ẹ subhanallah wọ́n sì máa ń gba àdàkùn ẹ̀ má jẹ gbogbo èèyàn máa rí ṣùgbọ́n bí kún bá ń bẹ̀ nu ẹ̀mú ọmọ jàmọ́ kódà ìyá mi àtúnfẹ́nu sí àtúntúlẹ̀ nítorí pé kun kì í ṣe nàjásà àmọ́ n tó dèmi àti ẹn tó kéèyàn fẹ́ kójú méjì ó bá yàn rí ni n téèyàn fẹ́ kójú méjì ó rí ni sọ́tán ọlọ́run bá wa dá wa padà àti pírẹ́sidẹ́ǹtì inú wa ni àti gọ́fìnà inú wa ni àtọ́ba inú wa nítorí kó o pera rẹ lẹ́nìí ibi tó ti wá nìyẹn mi náà ṣe yín ní kálákọ̀ọ́. mi náà yìí ṣe yín ní kálákọ̀ọ́ min nutfatin khalaqahu faqaddara. wọ́n wá ní òtẹ̀ láṣẹ ọlọ́run ìwọ ọmọbìnrin ọlọ́mọ ṣírí ilẹ̀ ni ẹlòmíà àti ẹ̀ sọ pé láyé òun ò lè rí tó lè fi bojú láyé láyé ọwọ́ àfi ọkọ̀ níjọ́ tán bá sin ọ́n ó bò ọ́ lójú kí wá ṣe aṣọ nìkan ní òbò ojú yẹn kódà yẹpẹ́ ó tún bo ojú yẹn dẹ́wọ́ ẹ jẹ́ ká tora wa ńlẹ̀ fáṣẹ ọlọ́run ká mọ́ ṣàfihàn àìgbà ṣe ike nínú àwọn òfin ọlọ́run kódà bí ọlọ́run ò bá tí ì fi nǹkan kan rọ̀ wá lọ́rùn nínú àwọn òfin ọlọ́run ká mọ́ ní ẹ̀mí àìgbà nínú ẹ̀mí pé mi ò gbà láti ìbòǹbolo ti wá ọlọ́run ọba àgbẹ̀ kútílá lè ń sanu mọ́ akífara owó ọlọ́run á ah, ẹ̀mọ̀ ìyá aláìmoore púpọ̀ ọlọ́run ọba ní mímí ayé ṣe ní kálákọ́ mi inú bá ti ní kálákọ́ òòfà kan dárọ̀ àwa ẹ mọ látọ̀ yẹn nìkan àtọ̀lówó ààyè tọ́lọ́run ní kó rọrùn fọ́lọ́run ọba kátọ̀ yóò máa bẹ bẹ́ẹ̀ tóṣù mẹ́sàn-án ó fi pé kó sì tún tọ àtọ́lẹ̀ sọ́lọ́run ò lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fi àtọ́ bẹ̀ ìwọ́ lọ fakọ́ darọ̀ ọlọ́run ní mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ lérí tí wọ́n fi síbẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní pè gbogbo ẹ̀ ibi tó yẹ kọ́wọ́ wà ibi tó yẹ kójú ọ wà ibi tó yẹ kí mú wà ibi tó yẹ kẹ́nu ó wà bó ṣe yẹ kẹ́ rìgì ó ṣe rí gum èrìgì téyín tí máa jáde ẹ̀rí bí ṣe máa ń rí bí gum bó ṣe rí yẹn bí yẹn ó ṣe rí yẹn ó yàtọ̀ sí bí ẹyin ju ó ṣe rí fakọ́ darọ̀ ọlọ́lẹ́mì ni mo bẹ̀rẹ̀ sí ní parí iṣẹ́ lórí yẹn èmi ni mò ń ṣe níbo ni bàbá wà níbo ni ìyá wà níbo ni ìwọ náà wà ń gbani lọ́wọ́ àdò nílọ́lọ́wọ́ bá ò tásẹ̀ pa fún ọ ọlọ́run nífa kọ́ dára ọ̀hún èmi ni mo bẹ̀rẹ̀ sí ní pè bùbù yín nínú ìyá yín bó ṣe jẹ́ sọ́kùnrin ló jẹ́ sóbìnrin ló jẹ́ ni só lórí ire ló jẹ́ ni só ibú ló jẹ́ ni èmi ni mo ti parí ẹ̀. èyí ó tó bá ti lè fa lápò òun papọ̀ jọrọ. naam. summa sabila yassara. summa sabila yassara èyí tó bẹ alal ma'thur bilma'thur nínú túmọ̀ táwọn salaf tí wọ́n tu ó yàtọ̀ sí èyí tọ́pọ̀lọpọ̀ wa táwọn máa ń tu torí pé tóbi kaba ọ̀rọ̀ ẹlẹ́mọ̀ ìsúnmọ̀ sẹ́bílẹ̀ yàsára súnmọ̀ sẹ́bílẹ̀ yàsára ṣé túmọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n tó wákẹ́ tẹ̀fsíìrù al-ishari aw tafsiru birra'i ó wá kún sọ́nà méjì àtẹ̀fsíìrù birra'i al-mahmud tẹ̀fsíìrù birra'i al-madhmum náà ń bẹ àwọn àfa àlefèwé mọ díẹ̀ ṣùgbọ́n èyí tó wá bil ma'fur òun náà ni thumma sabila yassara sẹ̀bí ìlú tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀yẹn ó ti tu fún wa ní suratul insan inna khalaqnal insana min nutfatin amshajin nabtali faja'alnahu sami'an basira imma shakira inna hadaynahu sabila imma shakira wa imma sẹ́bílù yẹn nìyẹn alukur'an yufassiru alukur'an ẹ̀rí pé ń ta tútẹ́ yìí ayàtà kàyẹ́ náà ti tu ọlọ́run ní fakọ́dárọ̀ ó fakọ́dárọ̀ ó yẹn ni wípé nẹ́bùtàlẹ́hẹ̀ẹ́ mí ní àìṣe ní alákọ̀ọ́ mi nú tó fà dúró mi nú tó fà níbẹ̀ yẹn lọ́lọ́wọ́ bá ti tú fún wa àmúṣáájín nàbí tàlí fakọ́dàrọ̀ wú wájà alìnà ùsẹ̀mí àrùn ìyá ló tú fakọ̀dàrọ̀ wú níbẹ̀ yẹn alukur'an ìfásirò alukur'an ثم السبيل يسره قل إنا هديناه السبيل إما شاكرا ọlọ́run ọba ni nínú ìyá rẹ̀ kò tó dá iná láti sọ tó jẹ́ àtijọ́ kọ́ mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá rin ọ̀nà yìí èyàn ó ṣoríire yóò wà àlìjánnà bẹ́ẹ̀yàn bá rin ọ̀nà yìí yóò ṣe orí ibú làálọ́wọ́ bá gbọ́ wípé thumma sẹ́bìlà àsẹ̀bìlù sẹ́bìlù ilal khayrat ojú ọ̀nà tí èèyàn tọ̀ tí èèyàn fi rí tọ́lọ́wọ́ bá ṣe àti ṣàlàyé àwọn ànábì ọlọ́wọ́ bá ti sọ. So àyàsára rẹ̀ kò sí àwíjàre pé mi ò mà àfún ọ létí àfún ọ lójú òfin rí àwọn ànábì ọlọ́wọ́n bá sọ a sì tún so ojú ọ̀nà nù fún ọyà sára hù ìtumọ̀ ẹ̀ ní àṣàlàyé àṣẹ́rọ̀rùn débi pé ò lè láwíjàre pé ọmọ ìtumọ̀ ẹ̀yẹ nìyẹn ṣùgbọ́n náà àwọn ìtumọ̀ tafsiru bí ráyì ó náà ní pé thumma sabila yassarahu nígbà tá a da bá a ti fẹ́ da nínú tán níjọ́ tá a wá fẹ́ mú jáde sẹ́bílù yẹn ó náà ní ojú ara àyà ẹ̀ ibi tọmọ ti ń jáde yassarahu a subhanallah èyí ọmọ ṣe mọ̀ pé sódìdí ibi tí a ti jáde tí ibi tá a ti jáde náà nù ni ọlọ́run ló yà sára rẹ̀ bọ́lá wọn bọ̀ ọba ṣe nírọ̀rùn ẹ̀yìn lásán gan kò lè gbàbẹ̀ jáde ká tó wá sọ odidi èèyàn tó lórí tó léjìká tó lẹ́sẹ̀ tó lójúgun tó máa sẹ́bi iláyà sára ọlọ́run ọba ló ṣe nírọ̀rùn ìyẹn lábẹ́ tẹ̀fsírù bí ráàyè àti tẹ̀fsírù lè ṣáárí ṣùgbọ́n bó ṣe wàyẹn náà mahmud sí ní kọta kò pilẹ̀ kankan lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ òṣùlù tẹ̀fsír a lè sọ pé kò wọlé náà ṣùgbọ́n akọ̀dámà tẹ̀fsírù bí màáthọ́ àti ìyẹn síwájú. Si ọlọ́run ọba níbẹ̀ bá wá délé ayé ọ̀hún bẹ̀ bá wá ṣe rẹ̀ ló pẹ́ bó bá wù ọlọ́run á ní tó díẹ̀ níwó lò bó bá wù ọlọ́run á ní kú ó lò púpọ̀ díẹ̀ bó bá sì wù ọlọ́run á ní kó lò fáá débi pé ọgán náà wọ̀ pé ọlọ́run á gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ò mọ̀ sí mọ́ ẹ̀rọ àgbàlagbà mi àánú yóò tún wá máa ṣe kò ní lọ́rẹ̀ẹ́ mọ́ bí bá ń sọ nǹkan kankan ọba yìí tẹ́ ń sọ yẹn àwọ̀ ọmọ ẹ lè mọ̀ àwọn tó ti lè mọ̀ gbogbo wọn ti kú tán láàrin láàrin kò ní lọ́rẹ̀ bí bá ń bá yín ṣe eré tiẹ̀ ò ní papọ̀ mẹ́rẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ ò ní papọ̀ mọ́ ti yín gbogbo àwọn àkọ́rọ́nù ẹ ti lọ àwọn míì ń bẹ ọlọ́run á ní kí wọ́n kí wọ́n lọ bẹ́ẹ̀ kí wọ́n pẹ́ bẹ́ẹ̀ fáá ọlọ́run ọba ní bó ti wá wulẹ̀ kẹ́ pẹ́ tó nínú àpọ́nlé táwọn ọlọ́run ọba ṣe fẹ́ yẹn èèyàn tẹ́ ẹ̀ mọ́ lóore tẹ́ tún tara rẹ̀ ṣàìmoore sọ́lọ́ summa amatahu fa akbara. summa amatahu fa akbara. asápọ̀nlé ni kéèyàn sọ pé ọlọ́wọ́ pa ọ́ àpọ́nlé ni káwọn sọ pé Ṣàngó ọ́ ọ́ oníṣàngó ni rárá o ṣùgbọ́n ká ọlọ́run ó súnmọ́ àmàtàhó ọlọ́láwà lápadà tún wá pa yín nínú àpọ́nlé ta tún fún yín tẹ́ẹ̀fi tẹ́ẹ̀fi dáa ju àwọn ẹranko tó kù lọ bájábá kú yóò jẹrà ní títì ni béwúrẹ́ bá kú yóò jẹrà ní ní títì ṣùgbọ́n yìí ọmọ nìyẹn nínú àpọ́nlé ta fún yín òun náà ní fa àkọ́bárọ̀ a fi mọ ẹ̀dá mọ nìyẹn pé tẹ́ ẹ bá kú ẹ mọ bora yín mọ́lẹ̀ ẹ mọ sinra yín ìwà ẹranko nìkan sọ pé ká máa sùn yẹn ná pé kò sílẹ̀ mọ́ ìwà ẹranko nìyẹn ó ti jáde kúrò níbi kàrámà tọ́lọ̀ ń fún bani Adam ọlọ́run àwọn àfáà fi ṣe rọ́dú ọ̀rọ̀ yẹn nínú àwọn tẹ̀lílù nìyẹn ọlọ́run ọba ní fa amáta'u fa akbarahu. summa amáta'u fa akbarahu. asenizá kọ́búrí tí ó mọ ní sàárè ẹ máa sinra yín àmì àpọ́nlé ni fúnjọmọ́nìyàn níjọ́ tọ́mọ nìyẹn bá wà láwọn lajú débi pa wọ́n mọ̀ sunra àwọn ná wọ́n wàá rọ eérú rẹ̀ sínú ugò wọ́n wàá lẹ̀ mọ́ bàbá àwọn ó ṣe dáadáa láyé wọ́n wàá gbé inú ugò wọ́n wàá gbé láìbírì la ilaha illallah nínú àwọn ẹ̀rí tó sọ pápọ̀n lé ní kásìnra wá jẹ́ òní sọ́nà àmọ́ àtàwọn òǹfà àkọ́bẹ́rọ́. náà. sọ́nà ọlọ́run ọba ní fún mọ̀lẹ́yìn wa àgbà náà ìdáṣá à ìyẹn láàfin mọ̀ pé a pẹ́ nínú sàárè ju tayé lọ ìgbà tọ́lọ́run fẹ́ sọ fún mọ̀ lólò fún mọ̀ tó bá wá pẹ́ fún mọ̀ yẹn yùfídù tàrọ́ọ̀kì ó ń túmọ̀ pé yọ̀pẹ́ ìyẹn nìkan tó kọ́ ọlọ́run tó wá ní ìdáṣáà nígbà ń bá ṣe tán gbàǹbá tí mo bá tó bá tí mo bá fẹ́ súnmọ̀ yẹn gan nìkan ti tó yòfídù tàrọ́kì nínú sàárè pápẹ́ nínú sàárè ọlọ́run tó wá ní ìdáṣáà tó ń bá tó wá ṣe tán tó wù òun à ń ṣàrọ̀ òòlù òun tó tún wá tó gbẹ̀yìn dìde nínú sàárè làwọn afáàfin sọ wípé àsìkò tọmọnìyàn ó lò nù sàárè ó ju gbogbo àsìkò tá a lò láyé lọ àsìkò tá a lò nù sàárè lóbi jẹ́ pé nù sàárè yẹn àṣekéyìn ó ṣe dáadáa ẹni tí ò wá ṣe tọ́lọ́hún ẹ wo ọdún tí ó fi mọ jìyà nù sàárè ẹwẹ́ ń tó ṣe tọ́lọ́hún ẹ ìgbà tí ó fi mọ gbádùn nù sàárè làbá fi sọ pé yàwó mẹ́lìkì àmàtìlá mọ́lú wàlà wàlà dùn wọ́n kò ń mọ̀tò kọ̀bùrì tó sí wọ́n kò ń mọ̀tò kọ̀bùrì tó sí láìlátálẹ̀ ọ̀rùn afáàníyàn mọ́lìkìyà mọ̀tílá mọ́lù wàlà wàlà dúró wọ́n kò ń mọ̀tò kọ̀bùrì tó sí láìlátálẹ̀ ọ̀rùn sí. nínú ń ta gbúdọ̀ bẹ̀rù ó náà ní ká bẹ̀rù sáré wa ìwọ nìkan ló wà ń bẹ ìjọgbìn dàlìkì á máa pọ̀ bọ́lọ̀n bá gbé wa òdìdé á pọ̀ ṣùgbọ́n nínú sáré tẹ́díkúlù kọbúraka wahadak ó wọ sáré rẹ níwọ nìkan kódà kan sin ẹ̀yin papọ papọ̀ láfáà fi sọ pé yàwó málìkì yà àmàtìlá wàlá wàlá wọ́n kò mọ̀tò kọ́dúrẹ̀ tó ń ṣe láì ọ̀rọ̀ ṣe àfààní yamal kìyàmá ti láàmà lójọ́ gbẹ́dàlì kìyàmá kò sówó wàlá wàlá dùn ìyàn owó tá a bá fi ṣe tọ́lọ́hún owó tá a bá fi ṣe tọ́lọ́hún yóò wúlò jọ́nà wàlá wàlá dùn ọmọ òní wúlò ìyàn ọmọ tá a tọ́ sójú ọ̀nà ọmọ tá a tẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hún yóò níjọ́ náà wọ́dọ̀ ohun mẹ́tọ́lùkọ́ bóyá tó ń ṣe lẹ́tàrí àrùsí wàtúmọ̀tò olùkọ́bùrì tán bá gbọ́mọ ènìyàn sínú sàárè funfun tí sàárè tí máa fún mọ́ni funfun tí sàárè tí ó fún mọ́mọ ènìyàn nínú sàárè bá gbọ́mọ ènìyàn sínú sàárè nínú nǹkan tọ́mọ ènìyàn sábà tètè gbàgbé láyé ó náà níjọ́ téèyàn kọ́kọ́ dọ́kọ̀ kì í ṣe ọmọ títí wá ń sunlé tẹ́lẹ̀ o kì í ṣe yín o kì í ṣe àwọn ọmọ alágbèéná lé wọ́n ti ní àmọ́ lò ní ọmọ pé alágbòmí tútù lé kì í ṣe àwọn yẹn là ń sọ ọmọ tó ṣe wípé ọ̀ọ́kán ló ti ń wò níjọ́ tó wá lọlé bàbá rẹ̀ gan wọ́n ṣàdúró lọ́ọ̀kan báyìí nígbà ọ̀rọ̀ ọgbò tó yọjú tán kódà kò rí sìn ọ́ gan bí ọba wọ lọlé bàbá ẹ̀ lọ́wọ́ tọ ọ̀dà ọ̀dà bọ̀ ètò nìkan àwọn parí wọ́n wá nítọ̀ wọ́n mú ẹlẹ́yà wọ́n mú wálé rẹ̀ lálẹ́ òní. jàmọ́ bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo nǹkan ò nígbàgbé alẹ́ ọjọ́ náà ṣùgbọ́n bí bá dénú sàárè bí sàárè bá fún mọ́mọ náà yóò gbàgbé ọjọ́ náà. wọ́n tó ń mẹ́tò ọkọ̀ rẹ̀ tó ń ṣe làyèlà àwọn ṣe wọ́n tó ń mẹ́tò ọkọ̀ rẹ̀ tó ń ṣe làyèlà àwọn ṣe ọlọ́run ọba ní tó bá wá ṣe tán tẹ́ bá pẹ́ fá nínú sàárè thumma idha shansharahu kalla lamma yaqdi ma ọlọ́run ọmọ ṣe o lamma yaqdi ma amara ẹ̀ títí ìṣe ń ta ní ẹ ṣe náà ìta apáyín láṣẹ èyí tó tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ lẹ́kúkú ń ṣe èyí tí ò bá ti tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ẹ pàtì èyí tó bá bá yín la mú ẹ ṣe nínú òfin ọlọ́run ọlọ́run níbi tọrọ yín sì wàdé níní ẹ̀yìn èèyàn kálá làmáyákéde má amárọ̀ hó. kálá làmáyákéde má amárọ̀. ọ̀rọ̀ tawhid ta payín láṣẹ ẹ̀tí ìpapà ṣe tàkíkù tawhid dòní bí ẹbọ bí ẹbọ ò tí kó nu ọ̀rọ̀ yín dèmí náà ìyẹn ọlọ́wọ́n bá ń sọ fún wa ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi sọ pé kútílà lè ń sánú mọ́ àkọ́fárọ̀ ẹ sì rí pé ìdí tọ́lọ́wọ́n bá fi sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá prúfù ó sì dọ́gba bẹ́ẹ̀ kónúkálukú wa máa bẹ lọ́hùn kọ́lọ́wọ́n bá kó o látòbí rẹ̀ kó tún gbogbo wa ṣe kónúkálukú máa yẹra rẹ̀ wò ibi tí kó wa bá kù sí kónúkálukú túnra rẹ̀ ṣe abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala má ṣe wá ní adọ́run mòótọ́ abdalima kọ́dí hamani. وأعقاني ومن كلا وكفاني ومن كلا وكلاني صلى البديع المنان على النبي الأماني شمس البرايا مليح ونوره غير ومن إليه معادي ومن عليه تكلاني لما قد أعماني شر العمى ووقاني وفي لساني مديح لكنني طمطماني وفي لساني مديح لكنني طمطما وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما